الآيات البينات في عدم سماع الأموات ومعلوم wọ́n ní nǹkan tí gbogbo wa mọ̀ náà ni wípé annal malaika wípé àwọn malaika tad'u lil mu'minin wọ́n máa ń tọrọ àfọ wọ́n máa ń ṣàdúrà <clears throat> fún àwọn mu'minin wa tastaghfir lahum wọ́n sì máa ń tọrọ àforíjì fún àwọn kama qala ta'ala gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ wípé a'udhu billahi minash shaitanir rajim alladhina yahmiluna al-arsha àwọn tí wọ́n gbé àlàárà sí ọlọ́run lọ́wọ́ nínú àwọn màláíkà wa man hawla àti gbogbo àwọn màláíkà tí wọ́n rọ kiri ká àlàárà sí àlàárà sí ọlọ́run ó tóbi púpọ̀ àwọn màláíkà tí wọ́n sì gbé alára sí ọlọ́run lọ́wọ́ mẹ́jọ ni wọ́n wa yahmilu arsha rabbika fawqahum yawma idhin thamaniya àwọn àfáà wọ́n sọ̀rọ̀ púpọ̀ lórí mẹ́jọ wọn kódà kó ṣe pé ẹyọ kan màláíkà kan ṣoṣo ó tóbi ó sì lágbára ju ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo èèyàn lọ lórílẹ̀. káwá ní mẹ́jọ wọn yẹn ni wọ́n gbé àlára ṣe ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀rí wípé eléyìí túmọ̀ títóbi ọlọ́run subhanahu wa ta'ala àwọn kèfèrí ìlú mọ́kà ńgbà tí wọ́n gbé eléyìí wọ́n ní àṣẹ ọlọ́run yẹn ni èèyàn mẹ́jọ péré náà ló gbé dúró báwọn ṣe wà yìí báwọn bá ní ìdí ẹgbẹ̀rún ọmọ ogun nísìn yóò dé tí a bá ní ká máa fi ọpọlọ ká fi máa tú ọ̀rọ̀ ọlọ́run àbí ká fi máa yàwòrán bọ́lọ́run ọba ṣe rí èèyàn ó sọnù tí ò bá farabalẹ̀ gbàgbọ́ yé kí làlàyé táwọn afáà ṣe lórí àyà yìí torí pé tí a bá ní àwọn mọ̀lẹ́kà mẹ́jọ wọ́n gbé àlàárà sí ọlọ́run lọ́wọ́ ìtumọ̀ ẹni wípé àwọn mẹ́jọ nínú mọ̀lẹ́kà wéètì tí wọ́n ju ti wéètì ọlọ́run lọ ni ìtumọ̀ ní tí ó túmọ̀ sí nìyẹn torí pé ẹni tó bá gbé èèyàn òkè agbára tiẹ̀ ju tèèyàn lọ ẹni tí ó bá san ogun tó lára ju yàn lọ èèyàn ń lè gbé òkè abẹ́ẹ̀kọ́ bí èèyàn pé mẹ́ta mẹ́rin ẹ̀ ń lè gbé òkè bẹ́ẹ̀ pé mẹ́jọ gan ẹ̀ ń lè gbé òkè lápèjúwe ká ní kí àwọn mẹ́jọ kan wá gbé ọkọ̀ tí ń bẹ ń tàn sí kan nà òkè tí wọ́n lè gbé ìyẹn túmọ̀ sí pé wéètì ọkọ̀ yẹn ó ju ti gbogbo àwọn mẹ́jẹ̀ẹ̀jọ yẹn lọ túmọ̀ ní bá ní àwọn mọ̀lẹ́kà mẹ́jọ ni wọ́n gbé sí ọlọ́run sì ń bẹ lórí àlára sí ni wọ́n gbé sí ọlọ́run ọba dúró ìtumọ̀ ẹ̀yìn kí la gbọ́ yín náà njẹ́ wá sínú làákàyè wa tó lẹ òun náà ni pé a jẹ́ pé àwọn mọ̀lẹ́kà mẹ́jọ yẹn tani lọ tọ́lọ́n lọ subhanallah ọlọ́run ọba tóbi jọlẹ́ lọ kí ni tí àwọn afa ahlus tó já fẹ́ sọ ilé yìí ó náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ṣe fàǹfà pẹ̀lú àwọn Christians tí wọ́n máa múrò àwọn kan báyìí jáde nínú báìbù wọn táwọn kiri yóò náà táwọn náà bá fẹ́ tójú bọ alukur'an pẹ̀lú àìmọ̀kan ara wọn gbogbo àwọn kan báyìí náà àwọn náà lè lọ kọ́wọ́ bọ̀ abẹ́kọ̀ ṣùgbọ́n ẹni tí ò bá wà máa àlàyé táwọn àfa àṣelérí ẹ̀ yóò máa kẹsẹ̀ bọ́sẹ̀ àkọ́kọ́ náà ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala fawqal arsh ọlọ́run bẹ lókè alárasì ni kì ṣe pé ó wà lórí ó jókòó lórí arrahman arshi istawa fàáyé fawqal arsh ṣe pé bá aga ṣe ń jókòó lórí àga tí ọkàn àga òkè wa ta'ala ń wa so tó ń túmọ̀ àláràṣí bó ṣe rí òun bó ṣe tó òun ó tún wá kéré lẹ́gbẹ̀ẹ́ kíni o lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yìí ọlọ ó kéré lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yìí àpéjúwe àláràṣí lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yìí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam sọ fún wa ó dà gẹ́gẹ́ bí kéèyàn lọ ilẹ̀ òkò desert lápèjúwe kọjá pé gbogbo ibi tá a wà kí wọ́n wo gbogbo létí ńbẹ́ńbẹ́ pátá títí dé Àbújá lápèjúwe kọ́ ìwé tá a bá dó àmọ́ wò lọ́ọ̀kan kéèyàn wá sọ bíi kọ́ìn bíi ìgbà tá a máa ná sílẹ̀ kan yẹn bíi kọ́ìn kọ́ìn kan kéèyàn wá sọ lẹ̀ spéèsì tí kọ́bọ̀ kan tí ó gbà nínú ilẹ̀ láti bíi débi Àbújá lápèjúwe. La òun náà ní spéèsì tí àlàárà sí gbà lẹ́gbẹ̀ẹ́ kùrùsí yìí ọlọ so ìyẹn túmọ̀ sí wípé alùkùrùsí yìí gan tó tóbi ju àlàárà sí lọ tọ́lọ́n bá ní àwọn màláíkà mẹ́jọ wọn gbé àlàárà kí ṣe pọ́lọ̀ náà gbé kí ṣe pọ́lọ̀ náà gbé òkè àlàárà sí yẹn ọlọ́run kan gẹ́gẹ́ bí èèyàn ṣe máa ṣe bí ní ṣe rí pé àfi pílà àfi gbé dúró abẹ́ẹ̀kọ́ so àwọn tí tọ́lọ́n fi gbé àlàárà ṣe ń dúró àwọn mọ̀lẹ́kà mẹ́jọ ni àwọn kọ̀ọ̀kan sì nínú àwọn mọ̀lẹ́kà agbára àwọn nìkan lè pa bolí ayé rẹ̀ tòyẹ túmọ̀ sí wípé o túmọ̀ sí pé àwọn mọ̀lẹ́kà yẹn wọ́n ní ọrìn ju ọlọ́run lọ hmm, kò túmọ̀ sí bẹ́ẹ̀ torí pé kì í ṣe pé ọlọ́run ò jókòó báyìí sórí ara sí fọ́ọ̀kọ̀l àrùsù kùrùsíyù lẹ́yìn ara sí àárẹ̀ kùrùsíyù lẹ́yìn kùrùsíyù yẹn lọ́wọ́ sọ apẹ̀tẹ̀pẹ̀rẹ̀ lókè kùrùsíyù kàmá yẹlẹ́kú bìjàlálì so ìtumọ̀ ayà yẹn nìyẹn ọlọ́run ọba ní alladhina yahmiluna al-arsha ọlọ́run ní kẹrí àwọn tí wọ́n gbé àlẹ́ ara sí ọlọ́run ọba lọ́wọ́ wa man hawlahu àti àwọn tó rọ kiri ká wọn nínú àwọn màláíkà yusabbihuna bihamdi rabbihim wọ́n máa ń fi gbogbo gbà sàfọ̀mọ́ àtọ́pẹ́ fún wa yastakfirun wa yu'minuna bihi wọ́n sì nígbàgbọ́ tó kún nínú ọlọ́run wa yastaghfiruna lilladhina amanu wọ́n sì máa ń tọrọ àforíjì fún gbogbo àwọn tí wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àwọn mọ̀lẹ́kà ẹ̀rí tá a fẹ́ lò ń bẹ̀ òun náà ni pé àwọn mọ̀lẹ́kà wọ́n máa ń tọrọ kí ni wọ́n tọrọ àforíjì fún àwọn onígbàgbọ́ òdodo Rabbana ìrẹ́ ọlọ́run ọba wa wasi'ta kulla shay'in rahmatan wa ilma ó gba àyè púpọ̀ níbi gbogbo nǹkan pátápátá ìkẹ́ rẹ̀ gbáyé ìmọ̀ rẹ̀ náà ó sì kẹnu fagfirili lẹ́dí iná taabu ọlọ́ndàkùn foríjìn gbogbo àwọn tí wọ́n tọrọ àforíjìn gbogbo àwọn tí wọ́n túbọ̀ bá sọ́dọ̀ rẹ̀ wọ́n fi àjẹ wọn tí wọ́n sì ń tẹ̀lé ojú ọ̀nà rẹ̀ waqihim adhabal jahim ọlọ́run làwọn níbi iná jahim eléyìí ni táwọn fún gbogbo àwọn tàbá gbọ́ lọ́hùn gbọ́ ní gbogbo ojoojúmọ́ afa ni falmalaika yastakfiruna lilmu'minin àwọn malaika tí wọ́n ń tọrọ àforíjì fáwọn mu'minin min gairi an yas'alahum ahad kì í ṣe páwọn ẹnikẹ́ni ló ṣẹ̀ṣẹ̀ sọ pé wọ́n ń pè malaika nínú àwọn ẹ̀rí tó máa ń wá náà lélẹ̀ gbígbà tẹnika mọ̀ pé àwọn èèyàn kan kan bá wa bẹ́ àwọn malaika tó ń tọrọ àforíjì fáwọn mùsùlùmí ńkọ́ so bàbá wa ń fèsì sí wípé tá a bá wò wá rí pé àwọn mọ̀lẹ́kà kì í ṣe pé nìkan lọ bẹ̀ wọ́n pé mọ̀lẹ́kà ẹ̀ dákun ya Jibril istagfirili rabbi kì í ṣe pé nìkan lọ sọ iṣẹ́ tọ́lọ̀ ń gbé làwọn lọ́wọ́ ni. àwògẹ́rì minal anbiya'i was salihin àbí ẹnikẹ́ni nínú àwọn ànábì ọlọ́run àbí àwọn àwọn ẹni rẹ̀ yẹ́dùn àwọn náà máa ń bẹ lọ́run wọ̀ọ́yẹ́ṣfà wọ́n sì fún àwọn ẹni ẹ̀ṣà min ummati nínú àwọn àlùmọ̀ wọn huwa min hadal jins irú ẹ̀ náà lélẹ́yìí tá à ń sọ yìí kì í ṣe pé nìkan lọ́sẹ̀ ni kún ó ṣe hum yaf'aluna ma udhina Allahu lahum fi wọ́n ń ṣe ń tọ́lọ̀ ń yọ̀ǹda fún wọn bí kan ṣe ni biduni su'ali ahadin láì ṣe pé nìkan kan ń tọrọ ọlọ́dọ̀ wọn. wa idha lam yushra'u du'a'u al-mala'ika ìdàn tó bá jẹ́ pé a ti mọ̀ pé kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa pe àwọn màláìka tó bá fẹ́ ṣàdúrà lam yushra'u du'ahu man mata min al-anbiya'i was-salihin eléyìí náà fi yà pé kò lẹ́tọ̀ ká pe ẹnikẹ́ni tó bá ti fààyè lẹ̀ nínú àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ wala an natluba minhum du'a wa shafa'a bẹ́ẹ̀ sì ni àtúgbùdọ̀ sọ pé wípé tá ń pè wọ́n afẹ́kàn bá pe ọlọ́run ní àgbùdọ̀ máa wáyàn lọ́dọ̀ wọn àbí ká máa wá ìsìpẹ̀ nígbà tó ti fààyè lẹ̀ wa in kanu yad'una wa yashfa'un bó tilẹ̀ jẹ́ wípé àwọn ànábì ọlọ́run wọn máa ń ṣàdúrà fáwọn ọmọlẹ́yìn wọn wọ́n sì máa wọ́n sì tún ṣe pẹ́ wọn ìlèwàjẹ́ ẹ̀yìn ọ̀nà méjì ni a fi gbàgbọ́ yé ìtumọ̀ ilé àhàdúhùn máa àkọ́kọ́ náà òun náà ni pé anamọ amarahum lọ́wọ́ bíi mindalikum yẹ fàálùnà tábà láwọn ànábì ọlọ́run kan wọ́n ṣàdúrà fáwọn ọmọlẹ́yìn wọn kálọ̀ mọ̀ wípé ntọ́lọ́wọ́n bá pa wọn láṣẹ ni wọ́n ń ṣe yẹn wàyín lam youth lab minimum kódà kánà ká má béèrè lọ́wọ́ wọn pé ẹbẹ̀ àwọn ànábì ọlọ́ àwọn ẹni rí wọn dá sí àdúrà tí wọn nìkan wọn sàdọ̀ ọgbìn yẹn náà mọ́ wọ́n mẹ́rin lẹ́mi yóò mọ̀rù bí láyé fàálùnà ní tí ọlọ́wọ́n bá sì pa wọ́n láṣẹ wọn èyí ṣe wọlé o tó lè bà mí nìwọ̀n kọ́dà kéèyàn oníkan ṣe fún ìyàwó ní ṣe falafá ìdá tàfi tọ́lá mi nìwọ̀n ìdá kò sáǹfààní níbi kéèyàn ṣe máa wá máa tọrọ àdúrà nípasẹ̀ àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́wọ́n kéèyàn máa pe àwọn màláíkà àbáwọn anábì ọlọ́run àbáwọn ẹni rè wàtọ́lá bíi ṣẹ̀fà àti minimum fi hadhi alhal kéèyàn ó sì tún wá máa tọrọ ìṣìpẹ̀ lọ́dọ̀ wọn irú ìṣesí yìí yóò fi di ila shirkibim ó lè ṣokùnfà pé èèyàn ń ṣẹbọ pẹ̀lú wọn o fàfi hadhi ilmafsada fàfi hadhi ilmafsada ó ń bẹ̀ẹ́ nǹkan burúkú yìí falaw kudira tá a bá tiẹ̀ sọ wípé ana fi tábà láǹfààní kan bẹ́ẹ̀ lakana ti hadhihi mafsada rajiha a jẹ́ wípé táǹfààní kan bá tiẹ̀ bẹ́ẹ̀ táwọn yẹn rò pa wọn lè rí ìbàjẹ́ tí ń bẹ́ẹ̀ ó tẹ̀wọ̀n ju dáadáa bẹ́ẹ̀ lọ fàkàyèf wala maslahata fi ámbìlì ń tasí pé kò tiẹ̀ sí àǹfààní kankan bẹ́ẹ̀ bí khilafi talab minhum fi hayati èyí tá à ń sọ yìí ó yàtọ̀ sí ìgbà tán bá ń bẹ o èèyàn lè tọrọ èèyàn lè lọ bá tànábì ọlọ́run èyàn lè bẹ́ni ọlọ́run pé kó ṣàdúrà fún yàn wa huduruhum èyàn lè lọ bá wọn fa innahu la mafsadata fi wọn ni eléyìí kò sí kò sí eléyìí ò lè bọ́ sí ẹbọ kò sí tó burú bẹ́ẹ̀ fa innahum torí pa àwọn wọ̀nyí yunahawna ani shirk bihim yanhawna ani shirk bihim wọn máa ń kọ̀ fáwọn èèyàn náà pé kán má sọ àwọn dọlọ́run bal fihi manfa àǹfààní tó pọ̀ wà ń bi èyí téèyàn ó fi máa pe ẹni ọlọ́run nígbà tó bá fi ilé ayé lẹ́ta lójú ayé rẹ̀ gan oníkéèyàn ti dé ní kó ṣe àdúrà fún yàn kó ṣe lójú ayé rẹ̀ ìyẹn lè ṣe eléyìn torí pé ìyẹn láǹfààní wà ń bẹ wàhúwà annahum yòtàbùnà wà ẹjẹrùnà alama yaf'alun hìnà yìí mi náà fún ìlàkàlùkì kulli torí pé àwọn anábì ọlọ́run àwọn ẹni rí wọn ó gbà ládàá wọn ó sì gbẹ̀san lérí nǹkan tí wọ́n ń ṣe látara ìwà àǹfààní fún gbogbo ẹ̀dá fàyínà òun fi daril amal wa taklif tó gbà tí wọ́n wà láyé ilé ayé iṣẹ́ àti àlàbọ̀rùn ni wọ́n wà wa shafa'atun fil akhirah sísì pẹ̀tọ́ ọlọ́run ó sì ní káwọn anábí ọlọ́run ó sì pẹ̀jọ́ bí alkiyama fíya ìzàhárù karomatillahi lahum bí ọmọ alkiyama kan fi èèyàn pọ́n wọn lé kì í ṣe pé wọ́n ní kápá agbára kan lórí ìṣìpẹ̀ wà fi mọ́dín akhar láàyè mi àfáà ní wa kadhalika al-anbiya was-salihun wọ́n níbẹ̀ náà làwọn ànábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ wà in kanu ahya fi quburihim bó tilẹ̀ jẹ́ pàwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run alààyè ni wọ́n nínú sàárè wọn wà in kudira annahum yud'auna yad'una lil ahya wà in waradat bi atharun falaysa li ahadin an yatlaba minhum dhalik wípé àwọn ànábì ọlọ́run wọ́n ń bẹ nínú sàárè wọn alààyè ni wọ́n wà ń wọ́rọ̀dàtì bí àṣà wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹ̀rí ó tọ́ka sí ilé ìtawí ṣùgbọ́n falẹ̀ ìsàlẹ̀ ahadi ẹ̀yẹ tó ló bá mi nìmú dalẹ̀ ẹnikẹ́ni ò lẹ́tọ̀ láti wá sọ pé òun fẹ́ ká máa bọ̀ òun pè wọ́n pé ká bọ̀ wá foríjì wọ́n làmúyẹ́ fọl dárẹ́ka ahadu mina sálàfù ẹnikẹ́ni ò sì ṣerú eléyìí nínú àwọn ẹni tí wọ́n ṣáájú lè anáwó dáàlíka dẹ̀rí àtúnmí ilẹ̀ ṣèkìbí torí pé ìmọ̀ ṣèṣe sí okùnfà kan tó lè fàyàn lọ kéèyàn sọ wọn dọ̀lọ́ wà ìbádátù min dunillahi ta'ala àti kéèyàn máa jọ́sìn fún wọn lẹ́yìn ọlọ́run bí khilafi talabi min ahadihim fi hayati yàtọ̀ sí ìgbà tí wọ́n wà láyé wọn ni kò sí láìfi níbi èyí fàyínà wula yóò fi ìlà ṣirò tó pélé yóò lè fa ẹbọ wàlẹ̀ àná má tafàálù màláìka wọ́n ní táwọn màláìka máa ń ṣe wàyàfàálù àmbíyáhu wa sọ̀lìhún àti àwọn ànábì ọlọ́run àtàwọn ẹni táwọn náà máa ń ṣe ó wà bílẹ̀ amúrìlẹ̀ kàwọ́ní eléyìí àṣẹ tayé nìyẹn hmm? fàlà yóò fi sọ́àl àṣà ìlẹ́nu àṣẹ pé afẹ́kẹ́ máa ṣe báyìí tọ́lọ́run ti pa wọn ni kì í ṣe pé ẹnìkan lọ́sẹ̀ṣẹ̀ ń tọrọ pé ẹ bá ń bẹ lọ́hùn amúrúlé kàwọn ni bí khilafi su'ali ahadihim fi hayatihim wọn ni eléyìí ó yàtọ̀ sí nígbà tí wọ́n bẹ láyé tó gbégbà tí wọ́n bẹ láyé èyí ó lọ bá wọn ẹ ṣàdúrà fún mi ṣùgbọ́n gbà tí wọ́n ti fi rí ayé lẹ̀ tó bá ń tọrọ àforíjì fáwọn àlewú mọ́ wọn nínú sàárè àṣẹ tọ́lọ́run pa wọn ni kì í ṣe pé ẹnìkan lọ́sẹ̀ṣẹ̀ tọrọ lọ́dọ̀ wọn ká máa ṣe بخلاف سؤال أحدهم في حياته فإنه يشرع إجابة السعيد؟ torí أن ẹni tó bá يبلون báyàn kó kéèyàn bẹ lọ́hùn fún ojúṣe yàn náà ni kéèyàn bá bẹ lọ́hùn torí pé wọ́n ṣe lófin kéèyàn jẹ́ pé ẹni tó bá tọrọ nǹkan lọ́wọ́ èèyàn wà bá dẹ̀ mẹ́mẹ́t ṣùgbọ́n gbà táwọn anábì ọlọ́run bá ti filé ayé lẹ̀ nǹkan tọ́ a àtẹ̀kìlì ìfààní kí irun gba àwẹ̀ fẹ́nìkan gbogbo èèyàn ó ti kúrò fún wọn ìgbà tí wọ́n bá ń bẹ láyé ó ní àwọn nǹkan yẹn jẹ́ nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn fún wọn tó jẹ́ sìn wal khulasa lákòótán ana talaba du'a wa shafa'a ana talaba du'a wa shafa'ati wa nahwu dhalika min al-anbiya wa salihin ba'da mawtihim la yajuz èyí tá a bá fi ẹni lẹ́ ń bẹ̀ ni pé ìmáa máa tọrọ àdúà máa tọrọ nǹkan lọ́dọ̀ àbí wíwá ìsìpẹ́ lọ́sọ́dọ̀ ẹnikẹ́ni àwọn anábì ọlọ́run àbáwọn ẹni rè lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kú tán eléyìí ò lẹ́tọ̀ lè ana ò ṣèrè wọ́n ní ẹ̀bọ ni àbúkà sọ pé dèrè àtìmílà ṣèrè okùnfà tó lè fààyàn lọ bí ẹ̀bọ ni. wàhálà uwal wájú awal minal wájú ẹyìn àdàlẹ́yìn aládàlẹ́ wọ́n léléyìí ó ní ọ̀nà kan nínú àwọn ọ̀nà méjèèjì tí ń tọ́ka sí wípé irú ṣèṣì báyìí kò burú jáì. wàlúwájú wò fàn áàkàr kejì òun náà ni pé ana dhalika yaani inda talibin lọ́dọ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn tí wọ́n ń tọrọ nǹkan anil anbiya òun náà ni pé àwọn anábì ọlọ́run wa salihin yasma'una talabahu wọ́n gbà wípé àwọn anábì ọlọ́run àtàwọn ẹni rẹ̀ yìí kedere ni wọ́n ń gbọ́ ní táwọn ń sọ kódà bó pé nù sáré ni wọ́n wà wà ilà kánà du'auhum wa munadatuhum bidhalika sukhfan jẹ̀líyàn wàdọ̀láàlẹ̀ bẹ̀yìnà wọ́n ní àdìsọ́kàn wọn nìyẹn wà ílá tí ìbá lọ sí wípé wọ́n gbà wípé àwọn ànábì ọlọ́run nínú sàárè wọ́n ń gbọ́ táwọn ń sọ ni a jẹ́ pé pípè tí wọ́n ń pè wọ́n àti ìmọ̀ jírẹ̀ bẹ́ẹ̀ lọ́sọ́dọ̀ wọn kò bá jẹ́ asán èyí tó fojú wọn sáfàn eh? nke o wulo wazola iremubiina virginia ko ba si jianu e to fojuwa waada mimu ya tarafo a ni wula kai ile ila akae o gbera re ji na siru nkabe to ba lo je pe indi baba n san bi eni wipe igbagbo awon eni pe awon ana bi ogun boro ti o ba kibabo ti won ni eni nki o alamfani pe won pe won nitori kéèyàn sọ pé òkú ò gbọ́rọ̀ kẹwàá lẹ́ ń pè ṣùgbọ́n nítorí pé mọ́kìfù tí wọ́n ní wípé wọ́n ń gbọ́rọ̀ bal al-mu'min ambulance ta ṣe ẹ̀tọ́jẹ́ mu'min làákàyè ń làákàyè lásán tó bá sọ fún wípé tó àwọn òkú ò ọ̀nù sàárẹ̀ o séèyàn lè máa pè wọ́n ní àlàilẹ̀ kò sí wúlò ń bẹ́ẹ̀ kátó aṣọ kí mu'min ni li'annahu batilun badahatan wa fitra wípé wọ́n ń gbọ́rọ̀ yẹn nínú sàárẹ̀ tí ò fẹsẹ̀ nílẹ̀ ni o ní kí wọ́ ọjọ́ wo wà fìtàrà àbí ká wọ àdámọ́tọ́lọ́ ń dámọ́ wa á fi wípé ìrẹ̀ rí bẹ́ẹ̀. وبذلك احتج الله على المشركين في مواطن كثيرة في القرآن ìdúnnà tí ọlọ́wọ́n ọba tó fi bá àwọn ọ̀sẹ̀bọ wíjọ́ nínú alukur'an ní àwọn àyè tó pọ̀ faqala ta'ala ọlọ́run ní abdullahi shitan rajim innal ladina tad'una min dunillahi ibadun amthalukum ọlọ́run dájúdájú àwọn tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ẹrúsìn ọlọ́run bíi tìyín làwọn náà ń ṣe fàdìrúhùn ẹ̀wà máa pè wọ́n fọlẹ́sítẹ̀jìbù lákùn kan jẹ́ pé yín ẹ pè wọ́n bí àwọn lè jẹ́ pé yín kuntum sadiqin tẹ́kú lódodo ní annahum alahum arjulun yamshuna biha ṣe wọn kì í ṣe pé wọ́n lẹ́sẹ̀ méjì méjì làwọn náà ń dán fi rìn ni ǹjẹ́ wọ́n ní ẹsẹ̀ bí àwọn èrè yín yẹn sí wọ́n lẹ́sẹ̀ tán lè fi rìn bí am lahum aydiyun yabtushuna biha ṣé wọ́n ní ọwọ́ tán lè fi máa gbá nǹkan mú am lahum a'yunun yubsiruna ṣé wọ́n bíá ṣé wọ́n lójú tán lè máa fi rí na am lahum adanu yasma'una biha ǹjẹ́ wọ́n wà létí tán lè fi gbọ́ràn ni bẹ́ẹ̀ tí ẹ̀ mọ etí sí wọn wò lè fi gbọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni ẹni wà wọ́n tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run nínú èèyàn àbí nǹkan mi walidhalik ìdí tó fi jẹ́ pé kanat hujjatu ibrahim ala abihi wa qawmi ọ̀rọ̀ tí anabi ibrahim tó fi sẹ́ bàbá rẹ̀ àtàwọn èèyàn rẹ̀ léegun ẹ̀yìn ìgbà tó ń sọ wípé abdullahi ṣe tọrọ jí mi qala li abi ya abati ìgbà tó ń sọ fún bàbá rẹ̀ pé ìrẹ̀ bàbá mi ẹ́ eh, lima ta'bud ma la yasma'u wa la yubsir èyí ti tẹ́yìn jọ́sìn fèrè tí ó gbọ́rọ̀ tí ó sì rí náà wa la yughni minallahi anka shay'an tí ó sì lè rọ̀ ọlọ́rọ̀ kankan wa nínú àyà mi ó ní idh qala li abi ya qawmi wa qawmi ma ta'budun bàtà nàbí Ibrahim sọ fún bàbá rẹ̀ àti àwọn èèyàn ẹ̀ ìkílẹ̀ à ń sìn yìí kọlu náà abudu asnaman wọn ní làmọ́lẹ̀ pé èèwò sàlàwà ń sìn fanadọ́lùlà àkìfín àwọn ó sì máa lọ bẹ́ẹ̀ lérí rẹ̀ lẹ́ni tí ó máa tẹ̀ tí ó máa kóra dúró lórí òsàn kò sẹ́ni tó lè yí wa lè rí ẹ̀ kọ́l anabi Ibrahim wa ni ó dá tẹ́kùsà náà lẹ́fẹ̀ẹ́ máa sìn aliyasma'unakum idh tad'un ṣé àwọn òòsà yẹn ṣé wọ́n máa ń gbọ́ yín ní gbogbo ìgbà tẹ́ bá pè wọ́n bí ṣé wọ́n ń gbọ́ tẹ́ ń sọ. aw yanfa'unakum ṣé wọ́n lè ṣe ń láǹfààní kan ní aw yadurrun ṣé wọ́n lè kórìíra kan bá yín qalu bal wọ́n nítọ̀ kìí ṣe pé wọ́n ń gbọ́rọ̀ bal wajadna aba'ana wọ́n nítọ̀ àwa náà báwọn baba ńlá baba wa tí wọ́n ń ṣe náà èrè tó gbé síwájú ìta torí pé àwọn èrè míì ń bẹ tó bá ti bu nínú ilé wọn ó sà sínú oòrùn òjò wá dé ìwọ tó lè rè òsì nílé àgbàrá tún wọ lọ ọmọ èké ga tó jò bá dé yọ wọnú ilé fúnra rẹ̀ abẹ́ẹ̀kọ́ eré òsè wọlé ńgbà tó jò ń lọ sọlẹ́ fi mọ̀ ìpè dọ́wọ́ fa tọ́ọ̀lì wàlùmọ̀tìlọ́ eré òòsà yẹn gbẹ̀yàn fọ̀dànù kò sí nǹkan kan kò sí ní tí ó ṣẹlẹ̀ àwọn tí bọ́ ni wọ́n gbèjà rẹ̀ tàbá ni ah owó èrè Ṣàngó owó nǹkan kan báyìí ó ṣe ọ kì ṣe pé èrè wọn ló lè ṣe nǹkan ṣùgbọ́n àwọn tó ṣe pé di rẹ̀ ni wọ́n ti ń jẹ ìtìjú ní ọ̀jẹ̀ fún wọn tí nǹkan bá parun àwọn ni wọ́n wà múra wọ́n mọ̀ wá gbogbo ọ̀nà láti ṣe nìyẹn níjàmbá kan bá lè sọ wípé èrè yẹn ló ṣe kí ni o ló bínú ṣùgbọ́n jẹ́ pé èrè òun ẹ̀yin náà lọ àwọn èrè tán mọ kalẹ̀ gbà létí wò báyẹ̀wò náà gbọ́ ṣòkan ní nǹkan lórí kò ní sọ̀rọ̀ kò sí tí ó ṣe ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ ah kí ló ń dáwọ́ yẹn kí nìkan àwọn ni wọ́n sọ pé àwọn a jẹ́ pé àwọn tí wọ́n ń bọ nǹkan wọ́n wúlò wọ́n lágbára wọ́n sì pàtàkì ju kíní lọ ju èrè tán bọ̀ yẹn lọ. wa suratu shu'ara faqad i'tarafu bi hadhihi al-hujjati al-qati'a ọlọ́ọ̀ni àáfàá ní àrípa àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn náà gbà tọwọ́ tẹsẹ̀ pẹ̀lú ẹ̀rí tó clear wàhádọ̀ òwúláha fi qulubin nínú ẹ̀mí wọn náà àwọn náà juwọ́lẹ̀ pé lóòótọ́ àwọn kìíní ìwé gbọ́rọ̀ akànbá tí wọ́n ń ṣe làwọn náà fi ń ṣe walakinnahu mu'anadu ṣùgbọ́n wọ́n ṣàyà àkókò nàkí wa'adalu anha ẹ̀yẹ wà á àrọ̀dù anha mọ́tò pé wọ́n ṣe déédéé wa'adalu anha wọ́n sì múrí kúrò ní ibi òdodo ila qawlihim òun ló fà tán fi sọ pé ah wọ́n wajadna aba'ana kadhalika yaf'alun àwọn olórí kan sọ asábà kan àwọn babalá bá ń ṣe lójú àwọn ọmọ ṣe. idha arafta hadha bàbá nígbà tó bá ti wá mọ pẹ̀lú àwọn àyà Quran fatanabba ayọ́ al-muslimu limubtala kíyèsára ìwọ mùsùlùmí tádànwò ti bá ọ pẹ̀lú kọ́ máa pe ibidu ayla anbiya wa salihin billahi ta'ala pẹ̀lú kọ́ máa pe àwọn ẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run tó àpọ̀lọ́ ma alẹ́ anta ta'atakid ṣé ìwọ lérò wípé anna umhina tunadihim la yasma'unak ṣé wọ́n gbà wípé tó bá ń pè wọ́n yẹn wọ́n gbọ́n tó ń sọ idan tó ẹ̀kọ́ bá ti gbà bẹ́ẹ̀ فأنت ما مخالفتك للعقل والفطرة السليمة هو pẹ̀lú wípé n tó ń ṣeun ó tako làákàyè ó sì tako fitra àdámọ́tọ́lọ́ ń dámọ́ yàn lára àpéjúwe náà kò yàtọ̀ sí wùláìkàl mushrikin mislu wùláìkàl mushrikin àpéjúwe àwọn ọ̀sẹ̀bọ min qawmi ibrahim wa ghairihim nínú ìjọ anabi ibrahim nínú àwọn èèyàn rẹ̀ wala kò sí yàtọ̀ láàrin yìí fala yanfa'uka wala yanfa'uk eléyìí tó sì ń ṣe kò lè ṣe wọ́n láǹfààní wal halatu tọrọ bá rí báyìí má tad'ihi min islamin wa iman àjẹ́ pé kí wá ní tẹ́ ń pè mara má tad'ihi min islamin wa iman wọn ò fún islam yẹn ní alifu alam so tán bá ti fún islam tí wọ́n ṣe nàkírà báyìí kì ṣe islam tá à ń sọ gàgà ni wọ́n gbà lérò hmm, tíra kan bẹ́ẹ̀ wọ́n pè pé islamun la yardahu Allah ẹlẹ́wọ̀n tíra àtàfà ẹ̀kọ́ ọ̀sọ̀pọ̀ lọ́wọ́ ọ̀yọ́ ní sí islam islam kan tọ́lọ́wọ́ ò ní gbà sọkọ sọ pé àlè islam lọ́dí ìgbé islam kan bẹ táwọn èèyàn ń ṣe tọ́lọ́wọ́ ò ní tọ́wọ́ gbà irú ẹ̀ náà lọ sọ mí pé wal halatu hadhihi matadda'i min islamin wa iman tọ́rọ̀ bá rí báyìí kí wàá ní àpèmọ́ra islam àti imani. لأن الله تعالى يقول في القرآن تقول لهم بات ولا رجع صنع القرآن يقول إن أشركت توبا لسبو إلى النبي لا يحبطن عملك وسير وبعجه ولا تكونن من الخاسرين وسجوا كان إنه وين يوفو وإن كنت تزعم أنهم يسمعونك توبا سلانيا ويقول àwọn àní ọlọ́run yìí wọ́n ń gbọ́rọ̀ tunadihim wàtẹ̀sítẹ̀gísù bíhim wàtẹ̀tìlùb mínú ìyẹn ló wá fà tó fi ń pè wọn tó fi ń ra wọ́ra sẹ̀ sọ́dọ̀ wọn fàfífà yìí yà dọ̀lá yẹlẹ̀ tún ọkọ̀rọ̀ ìsìnà míì tún lélẹ̀ yìí ẹ́ fúkúta bí ẹlẹ́ mushrikin ó fi yẹn ju àwọn ọ̀sẹ̀ bọ́ lọ wà wà inni làwọn ẹ̀yìndó kàbílẹ̀ àtàkùn nàmínú fi ṣe èmi bọ́ wá sọ lọ́dọ̀ ọlọ́run ọ má lọ́jọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ́ n tí wọ́n ṣàlàyé níbí yìí òun náà ni wípé ọ̀nà méjèèjì náà ni bàbá ti fi dè àwọn èèyàn mọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ tí ó bá rí pé ìdí tẹ́ẹ̀ fi ń pe àwọn ẹni ọlọ́run nínú sàárè ni pé ẹ gbàgbọ́ ẹ gbàgbọ́ wípé wọn ò lè gbọ́ ní tẹ́ ń sọ lóòótọ́ ṣùgbọ́n ẹ kàn ń pè wọ́n ni bàbá ní tẹ́ ń ṣe yìí takò làákàyè ẹni tí ọ̀gbọ́n tá à ń sọ séèyàn má pè é so wọ́n ní ọ̀rọ̀ yẹn ó burú jáì torí pé intẹ́ǹṣe yẹn ó lè fà yín lọ síbi ẹbọ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹni tí ó di àdìsọ́kàn wípé ànídájú sáká àwọn wọ̀nyí o wọ́n ń gbọ́ ní táwọn ń sọ wọ́n ní tẹ́ni bá lọ ní àdìsọ́kàn ru eléyìí náà ọ̀rọ̀ tiẹ̀ tó fẹ́ burú ju àwọn ẹlẹ́bọ lọ torí pé àwọn ẹlẹ́bọ̀ gbà kó sọ àwọn ọ̀gbọ́n táwọn ń sọ àwọn kan bá bá la àwọn àwọn tó ń ṣe náà lọ́jọ́ àwọn ọmọ sí ajẹ́pọ̀ àwọn olóòtú àwọn tó fẹ́ wúlò ju ọ̀lọ́ náà nìyẹn gbogbo ọ̀nà méjèèjì tẹ́ bá rí kẹ́ yà sí gbogbo ẹ̀ náà ló ní àánú nù sọ èyí tó lálàáfíà nú ọ̀rọ̀ ni pé anal mauta la sọ